tilẹ̀ ṣe ń tẹ̀síwájú bàbá mi dẹ̀ ṣe wà pẹ̀lú mi bẹ́ẹ̀ ni dádì ẹ kú kalẹ̀ sà. ẹ má gbàgbé ohun tá a yan nànà òun náà ni ìyàtọ̀ láàrin oore ọ̀fẹ́ àti àánú dádì gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ẹni pé olúwa fi àánú gba àwọn ọmọ Ísírẹ́lì. àánú ìgbékalẹ̀ ọlọ́run ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó wà fún ènìyàn búburú ó wà fún ènìyàn rere hmm. ó wà fún ẹranko ó wà fún ẹyẹ ojú ọ̀run àánú ló jẹ́ kéèyàn máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí ó sì jẹ́ wípé ẹranko ò lè sọ̀rọ̀ bí ènìyàn ṣùgbọ́n àánú ò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àánú ló ń jẹ́ ká máa ṣe ohun gbogbo tá à ń ṣe pé kéèyàn jí láàárọ̀ kó lajú láì lo remote àánú ni. àánú ti ṣètò yẹn kalẹ̀ hmm. gẹ́gẹ́ bí ìpinnu ọlọ́run hmm. ṣùgbọ́n oore ọ̀fẹ́ ó gbé àánú mì. Mm nígbà tí ènìyàn ṣubú ní ọgbà Édẹ́nì ajẹ̀bi ikú ó ní gbogbo èèyàn ló ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run ó ní ikú ní èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nígbà tí Jésù Kristi wá Jésù Kristi wá pẹ̀lú oore ọ̀fẹ́ àti òtítọ́ òtítọ́ tó sì farahàn ni wípé Ọlọ́run lè fojú fo ẹ̀ṣẹ̀ rẹ so nígbà tí Ọlọ́run ti fojú fo ẹ̀ṣẹ̀ Ádámù rẹ àti ikú yẹn rẹ ohun tí a kò wá lẹ́tọ̀ọ́ sí ti ṣe ìyè ti ṣe e, e, àánú gidigidi tó jẹ́ pé àánú yẹn ò nídìí ìgbìmọ̀ kò nídìí kì í ṣe nǹkan tá a lẹ́tọ̀ọ́ sí lórí ọ̀fẹ́ ṣe wá sí ayé ènìyàn ègún tí Ọlọ́run gún fún Ádámù ó ti mú gbogbo ènìyàn wá sábẹ́ ègún pé wọ́n ó kú ṣùgbọ́n nígbà tí a tẹ ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ ni oore ọ̀fẹ́ wá wọlé orí ọ̀fẹ́ yẹn ló wá fojú fo ẹ̀ṣẹ̀ yẹn dá. ìyẹn ni wípé orí ọ̀fẹ́ ga ju àánú lọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. dáàdì tí n bá tún wá gbọ́ yín yé dáadáa sà ẹ̀ ń sọ fún mi wípé àánú ti wà láti àtètèkọ́ṣe torí ẹ̀ ń sọ́nsìn pé ńgbà tí jésù olúwa wá sáyé ni orí ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ wà bọ̀ kí jésù olúwa tó wá àánú ti wà àánú ló ń jẹ́ ká máa ṣe gbogbo ohun tí à ń ṣe yìí ẹ ṣe àsìkò tí jésù wa wá wà yìí sìn tí orí ọ̀fẹ́ anu wà àánú òun kò wúlò mọ́. àánú kákan sọ pé orí ọ̀fẹ́ ló ń bí àánú àánú ni yorùbá rò lójú bìkọ́ sọ pé kàkà kí ọmọ olóore jì sínú kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún ọmọ ọlọ́run ṣùgbọ́n orí ọ̀fẹ́ àánú tó tó tayọ tó ga tí ò béèrè ìgbìmọ̀ tí ò sì béèrè bóyá ẹ ṣe dá o ẹ ṣe dá tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo fún ènìyàn. ẹni tí Jésù bá wò sùn tó bá fẹ́ dá lọ́lá ó lè wá láti ilé tí ti mọ̀ gẹ́gẹ́ bí Ẹ́sítérì ọmọ ẹrú ni ẹ sì ẹ rò pé májẹ̀mú láíláí mò ń sọ lóòótọ́ ṣùgbọ́n àwọn àwòrán ohun tí ó ṣẹlẹ̀ ní májẹ̀mú tuntun ló hàn ní májẹ̀mú láéláé ọmọ ẹrú ni ó sì dé ipò ọba nítorí pé ọlọ́run fẹ́ gba nǹkan kan jáde so nísinsìnyí nínú jésù kristi ọlọ́run fi títóbi rẹ̀ hàn àti òtítọ́ rẹ̀ hàn fún ènìyàn wípé òun tó láti gba ènìyàn agbára èèyàn ò sì lè gba ara rẹ̀ mímọ́ ènìyàn kò lè gba agbára ó ní gbogbo òdodo wa bí àkísà ẹlẹ́gbin ni ṣùgbọ́n orí ọ̀fẹ́ yìí ó ju àánú lọ orí ọ̀fẹ́ ju àánú àánú kan máa ń gbárí ẹ̀ṣẹ̀ jìnnì nini ṣùgbọ́n orí ọ̀fẹ́ ó máa ń fojú fo gbogbo nǹkan dá n wo ẹ̀ṣẹ̀ kí n wo béèyàn ṣe jẹ́ akàn gbéyàn síbi ire ni. ẹ ṣe sà dádì tí n bá tún wá ní kí n wò níbi tí ẹ yìí ẹ sọ wípé àánú ó máa ń fúnyàn ní ó gbé àánú mi. bẹ́ẹ̀ni. now ṣé tí kìrìsìtẹ́nì bá ń gbàdúrà àṣẹ kúkú torí mo rí mo wọ́n gbọ́ ìgbà mi tẹ́yìn èèyàn bá lórí òkè gan ẹ máa gbọ́ tẹ́lómi ń gbàdúrà síta tó yẹ pé olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi tí bá dá ń wò pé láti bẹ́ẹ̀ ṣe yànnà náà fún mi sìn kò nílò pé ká máa béèrè fún àánú mọ́ orí ọ̀fẹ́ ọlọ́run ló yẹ ká máa tọrọ fún. ẹ orí ọ̀fẹ́ ga ju àánú lọ ṣùgbọ́n a lè sọ wípé bẹ́ẹ̀ ni pé bá a ṣe wà yìí sìn ká ní ká dé ojú èèyàn kúrò lára ènìyàn hmm. ó díndín ní oore ọ̀fẹ́ wà ṣùgbọ́n àánú ara odindi yẹn ni mo lè pè ní àgbàyanu àánú tí kò wo àlébù tí kò wo ẹ̀ṣẹ̀ tó sì tó break all protocols tí ò wo òfin ìyẹn àánú orí ọ̀fẹ́ àánú is a common thing ó wà common bí òjò bá ń rọ̀ àánú ọlọ́run la fi ń rí òjò lásìkò rẹ̀ ó sì ń rọ̀ fún ẹni burúkú ó ń rọ̀ fún ẹni rere ṣùgbọ́n oore ọ̀fẹ́ ò sí fún ẹni burúkú. ok dadi nígbà tá a wá sọ wípé ǹjẹ́ ó ṣeé ṣe bí àánú ṣe jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn ló gbogbo èèyàn ni àánú wà fún tẹ̀fi ẹ̀yàn náà débi pé ní kódà gan ẹranko àánú ni wọ́n rí gbà ohun tó ń mí àánú ni yìí tí omi gan àánú ni wọ́n rí gbà ǹjẹ́ kìrìsìtẹ́nì kankan wà lórí ilẹ̀ alàyè yìí tí ò tí ò tí ò tí ò rí àánú lò tí ò rí gbàdébípá rí lò. àánú náà la fi mọ Kristi àánú la fi dọ́tọ̀ Kristi ká tó rí oore ọ̀fẹ́ rẹ̀ gbà àánú ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ la bí wa nínú ìran kan tó jẹ́ pé wọ́n máa ń fè ní dọ́là páwọn ọmọ Kristi títí títí títí ọjọ́ ikú ó fi dé ó rí àánú gbà ṣùgbọ́n kò bọ́ sínú oore ọ̀fẹ́ Kristi ó rí àánú pé wọ́n sọ. So, ọ̀rọ̀ Kristi fún hmm. ó rí àánú pé ó wà láàárín abúlé àbí environment tí Christianity wà ó ń gbọ́ ṣùgbọ́n nǹkan kan àánú yẹn ó gbọ́dọ̀ gbé wọnú oore ọ̀fẹ́ hmm. Hmm. nígbà tó bá gba Kristi gbọ́ tó bá dẹ̀ gba Kristi gbọ́ oore ọ̀fẹ́ yẹn á mú fo gbogbo ibi dá láì ṣe pé bóyá wọ́n béèrè kankan lọ́wọ́ rẹ̀ mọ́ kò sí ìdá ẹ̀kọ́ orí ọ̀fẹ́ yẹn ló máa sọ ọ́ di àtúnbí. ó ti kúrò nínú ìdájọ́ ó ti bọ́ sínú ìdáláre. Hmm, hmm. orí ọ̀fẹ́ máa ń gbẹ̀yàn kúrò nínú ìdájọ́ ó bọ́ sínú ìdáláre bẹ́ẹ̀ ni. Hmm. gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá ǹjẹ́ iná gbọ́ bí dáàdi ṣe yànnàná wípé àánú àánú ni gbogbo wa ń rí gbà ẹni tí ó tí ò tí gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ àmọ́ ó ń gbọ́ wípé tí ẹ̀ ń gbọ́ ó wà láàrin ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa Jésù Kristi àánú lẹ́rí gbà àánú lẹ́rí lò wípé ẹ̀ ń gbọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa Jésù wọ́n ń pè é pé màmá máa bọ̀ ìsọjí kan wà níbi kan àánú lẹ́rí gbà máa bọ̀ níbi tí Jésù àti ṣẹ́gun ayé àánú lẹ́rí gbà àmọ́ orí ọ̀fẹ́ ah! orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ wọ́n ní orí ọ̀fẹ́ máa ń bend rules ni ẹni tó bá gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ó kúrò ó bọ́ kúrò nínú ìdájọ́ ó bọ́ sínú ìdáláre á ah, ọ̀rọ̀ yẹn ó ní kìmí nínú ara mi mo lérò pé bí wọ́n ṣe sọ yẹn náà ó ní kìmí nínú ara yín ẹ̀ ń gbé yẹ̀wò ẹ̀ ń rò wípé á ah, ṣé mi ò ní wo nípasẹ̀ mi ǹjẹ́ mo wà nínú ìmọ́lẹ̀ bí ǹjẹ́ mo tẹ̀ ti gba jésù olúwa yẹn gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà máa fi ẹlẹ́ lọ sókè lọ gbogbo ìlú olúwa pátápátá tá a bá máa fi padà dé Mílíkì Express ṣì ń tẹ̀síwájú ẹ kalẹ̀.